ọba tí máa ń dún gbogbo olùkọ́ tiẹ̀ tí wọ́n ṣe àgbérí sí ọ̀rọ̀ rẹ̀. mo ń jẹ́rìí pé ọ̀kan sísọ lọ́nà ọba wa náà ọba tí kò sọ́ba míì tó tọ́ láti ṣèjọ́sìn fún lódodo àfọ̀hún nìkan ọba tí gbogbo ẹni tí ń bẹ ní sánmà àti tí ń tí wọ́n máa ń dojú ìbéèrè kọ nítorí pé ó ráàyè tí wọ́n gbogbo gbà bákan náà ni mo ń jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run bá náà ní ìbísẹ́ rẹ̀ sí ni ìtọ́lọ́run ti gbéga òní bí ọ̀rọ̀ tó rí fi múlẹ̀ òní Al-Qur'an torí fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ pẹ̀lú alukurani kẹrin tó jáwé jáde látọ̀dọ̀ ọlọ́ ọlọ́ba àtàlékún kí a fìgẹ̀ fún anabi sallallahu ta'ala àdùsọ́là ọlọ́ba àtẹ̀lẹ́ fún àwọn ará ilé anabi àti ogun àwọn sáàbù anabi rìdíwọ́n lọ́wọ́ ta'ala alayhim ajma'in bẹ́ẹ̀ náà là ń bí ọlọ́run kọ́lọ́n bá wa ṣe ìkẹ́ ìdé orí gbogbo ẹni tí bá ń tẹ̀lé anabi àtàwọn sọ̀hábà ọlọ́run mọ́ yà wá lẹ́yìn wọn ọlọ́run kó ṣàlékún gíga wa látara títẹ̀lé wọn lẹ́yìn náà àdúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí i kò sí kankan kò síbi kankan tá a ti máa ń bẹ̀rẹ̀ tó sì tọ́ ká ti bẹ̀rẹ̀ rẹ̀ ju pé ká ń létí ká bẹ̀rù ọlọ́run ọba lọ. ittaqullaha wàsàlóhù sàdáàtà alẹ́ ìmọ̀ ká sì máa bẹ ọlọ́run ọlọ́run ti wá rinlẹ̀ lórí ìmọ̀ ìnígbàgbọ́ òdodo sọ́lọ̀ torí pé kò sí ìrújì nípa wípé ìmánì jẹ́ ìmálẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tí máa jù sínú ọkàn ẹrú ẹ̀ pàápàá jùlọ ẹrú tọ́lọ́run bá fẹ́ ọlọ́run kó jẹ́ ajọ́ kan nínú wọn àwa náà mọ̀ dájúdájú pé a kú yẹ́ iná ni wá sí kéré àbẹ̀ náà kọ́ ló ń sàlékún ẹ̀ àbí ká sọ wípé ẹni tí bá ń fẹ́ kó lékún ni kọ́ lọ́hùn lékún ni torí bàbá ń tọrọ nǹkan fẹ́ni tó nídìí ẹ̀ nígbà táwọn ń wá tọ́ ẹnu sókò lásán ni torí kìí ṣe gbogbo yẹn ní jìjàdù pé kọ́lọ̀ jẹ́ ń lékún ní imán ẹlòmí òtẹ̀ẹ̀fẹ́ gbọ́rọ̀ imán fún àjẹ́pá akanwà tó ẹnu dànù lásán torí pé mímọ̀ bẹ lọ́hùn kọ́lọ́hùn léwa fún ní imán yóò túmọ̀ sí pé a mọ̀ sí jẹ́bẹ̀ yóò túmọ̀ sí pé a mọ̀ value imán tàbá sì gbéra wa wò bí mo ti sọ lẹ́ẹ̀kan ẹ̀rì pa àfúyẹ́ àfúyẹ́ o àfúyẹ́ gan-an àwùjọ yìí tá a sọ wípé alìmánù nórún mìnìrìndìlá ìmọ́lẹ̀ ni ìmánì jẹ́ látọ̀dọ̀ ọlọ́run tí ìbá ti pa àfúyẹ́ òkùnkùn ti wá bò wá bí rìkìtì báyìí ti pa àfúyẹ́ torí pé ibi tí islam ti jẹ́ ìmọ́lẹ̀ tí imam tó jẹ́ ìmọ́lẹ̀ kò yẹ kó sókòkò birikiti báyìí òkùnkùn ayé nínú Ramadan ẹ̀rí sàkíyèsí pé ká tó bọ́ sínú Ramadan láti ṣe júmọ́ àfẹ́yìn mo wá sọ fún wa wípé ìyẹn nínú lẹ́tọ̀ ní Ramadan nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bu ẹ̀ kí ni báwo ni Yorùbá ti ń wí táàbò pẹ́ mọ́sálásí ti wọ́ táà sì rí ifi kẹ́wọ́ tó tó dìgbà náà bọ́wọ́ la ti àwọ̀ la kọ sí mọ́sálásí abẹ́rìkan kó tó dìgbà tára rí nǹkan fi kẹ́wọ́ ìhàwó la kọ sí àlìjàmáàtì àsọ̀láàtì fílì jàmáàtì wàlìjúmọ̀ yìí ká ṣe sọ̀láàtì ní jàmáà àti ká ṣe júmọ̀ ìhàwó la kọ sí tẹ́lẹ̀ ṣé kìí ṣe kó dìgbà yẹn la fi ń pera wa àwọn kẹta àmọ̀ ọ̀rán ara wa létí nìta àdùnnà fúyẹ́ mo tún sọ nígbà náà wípé nígbà tá a wá rí nǹkan fi kẹ́wọ́ yìí mo pèjọba sákèèsì lónìí tó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ júmọ́à wọ́n sí mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ mọ̀sáájìlú dì sí sí fún júmọ́à lónìí gangan ìbéèrè mi ni pé pé coronavirus ti lọ. ọ̀dà àìsí mọ́sálásí ẹmọ́ ti sọ láti ìjúmọ́ à nítorí pé corona parọ̀ sí ti lọ alhamdulillah ǹjẹ́ ẹ̀ka gbọ́nù. fàfírò ilà á níbúyẹ àtọ̀dọ̀ náà á níbúyẹ kankan bùkà olè wà náà àkíyèsí tí mo mẹ́nubà nígbà náà lọ́hùn nínú àwọn àkíyèsí nígbà náà lọ́hùn ó ní pé bá àtẹ̀tẹ̀ kíjú máa mọ́ yìí ọlọ́run mẹ́rin tó ní kí mi mọ́ láyé orílẹ̀ àbí orílẹ̀ sáà pé sáà pé nìsí àwọn táà ń ra tẹ́lẹ̀ sáà pé sọ̀rọ̀ wa lọ́rùn nìsí láti lọ jí àwọn tí ń bẹ lọ́hùn tí wọ́n ti lọ pé wọ́n ti náà kí júmọ̀ lẹ́nu ọ̀rọ̀ àwọn tó ti lọ àtàwọn táà ń bẹ lórí ìpẹ́ ọwọ́ ọlọ́run gbogbo wa kò sí èméjì ń bẹ ọlọ́run bá wọn kẹ́ wọn nípa ẹ̀ta ìkéyà ni ọlọ́run kọjá wa náà orí gbèsè ayé rẹ lò kálí bá tán sórí dáadáa kí ni gbèsè ayé rẹ ọ̀hún àlè ìnáwó bìlá الإيمان الذي هو صفة المميزة لآل الربح من آل الخسران إيمان tó jẹ́ wípé olóòjà mọ̀ ta ló ṣòfò ta ta ló ṣòfò ta ló jèrè ìmọ̀ ní ìjà mọ̀ tẹ́lá fi ta ní ìṣòṣò wọn irọ́ iná ìsáàánà láti ìkọsù táyé bá ń tán lọ ńlàkó tọ́lọ̀ fi búra yẹn gbogbo ìdáná wà wọn ní òfò gbogbo wọn tó bá jọmọ èèyàn ní mọ̀ wà ní òfò ta lọ́lọ́run yọ ilà lẹ́dínà ámànú wọn á nílò sọ̀rọ̀ ha kì í sàwọn tó lówó kì í sàwọn tó nímọ̀ kì í sàwọn tó nípò kì í sàwọn aláṣẹ illa alladhina amanu wa amilu salihat àpà àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lójúdú tí wọ́n ti ṣe rí arúgbó sifatin hiya limunjiya min khasari muhaqqa ìròyìn mẹ́rin tí ó kó èèyàn níbi òfò pé tọ́lọ́n bá fi pè nǹkan ló fò òfò ni innal insana bi khusr ọlọ́run ni mo búra báwọn èèyàn wà ní òfò ẹni tó bá ṣe méjì lórí eléyìí kò mùsùlùmí àwọn ìròyìn mẹ́rin kan wá tẹ̀lé tó yẹ pé òní olóyàn kò ní òfò yẹn àkọ́kọ́ ni ilẹ̀ àmùnú bí ha tíṣẹ́ rí tẹ̀lé ojú méjì watawasaw bil haqq tá a sì ń bára fi ń lori ìròyìn mẹ́rin yẹn ayédàtẹ̀ rí náà tí ó yọ̀yàn ní òfò tọ́lọ̀ ń pinnu ilẹ̀ yẹn kéèyàn gbọ́dọ̀ èso tó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí lọ máa dáná pàtì tí wọ́n wo mọ́ nǹkan mẹ́rin tí wọ́n fi rọ́pò ẹ̀ tí wọ́n fi mẹ́rin mí rọ́pò mẹ́rin ọdí wúlẹ̀ ánásù ìdúníyà dé àrùbá àti èsì táwọn èèyàn bu ayé tí wọ́n wa mẹ́rin mọ́yà tí wọ́n pa mẹ́ tí wọ́n lẹ mẹ́rin mí mọ́lẹ̀ tí ó là nínú òfò ọdí wúlẹ̀ ánásù ìdúníyà dé àrùbá àti akìlì wàṣọ́rùbìn وملبوس ومنكوح أكل أجام أكل jíjẹ wàṣọ́rìbìn àmọ̀ wàmọ̀lbùsìn àwọ̀sọ̀ wàmọ̀nkóhìn àṣẹ́bìn bóyá gbogbo àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin bóyá lọ́nà ẹ̀tọ́ àbí lọ́nà àìtọ́ èsì tó máa dá máa wò mọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí tí wọ́n ti lẹ mẹ́rin ìtàkọ́kọ́ mọ́lẹ̀ kó sì jẹ́ pé mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí wọ́n wo tí wọ́n wo kòkó mọ́yìn àwa kíbu lèkulè ìgbẹ̀yìn gbogbo ẹ̀ ní fàkàǹtà fi yìí tó bá ronú sí dáadáa ìlà rọ́ọ̀fin wà bá òòlì wà má kúrò òhìn wà má kúdó òhìn àlàáfíà yóò di rọ́ọ̀ yóò di bẹ̀rẹ̀. àṣùrùbù yóò di báwì yóò di tọ̀ wà mọ́lẹ́bù sí yóò di mọ̀tìrò hin àkísẹ̀ gan àníorí mọ́ wà mọ̀kúhín yóò di mọ̀kúdó hin tẹ́mi bá gùn ẹ mọ̀ òwúra yín báyìí àti fọ́ ọkùnrin yín gan ó lè lọ́kùnrin àtobìnrin bèlè tàbí wá sí sáà ni yóò di sísú yàn téèyàn bá rí òwò ọmọge ọmọge béléjá tẹ́nìkan kan ò rí ara ò sí ní bá gùn tó wá sáà lóòtọ́ níbi tí gbogbo ẹ̀ ń lọ́nu àmọ́ mẹ́rin lọ yóò lọ ilà watawasaw bil haqq watawasaw bis sabr eléyìí lọ́wọ́ pè ní ìmọ̀ ló pè ní núùrù òun ló pè ní mọ́lẹ̀ nínú ayé alukuran afaman shara Allahu sadrahu lil islam ẹ bá ń kí onítọ̀ ń kú oríire ẹ̀ńtọ́ náà tó sàfọ̀mọ́ gbára rẹ̀ fún islam torí ayọ̀ látara tó jẹ́ mùsùlùmí tí orí kankan pín bẹ̀. ìdàkejì ẹni tí ṣẹlẹ̀ lórí ilẹ̀ nísìn láyé fi sókòkò ọlọ́run ní fàwọ́ àlànà orí mi rọ̀bì fàwọ́ ẹni tó jẹ́ pé ayọ̀ rẹ̀ ìsìláàmù ni fàwọ́ àlànà orí mi rọ̀bì ìmọ́lẹ̀ ọlọ́run tàn sí i فويل للقاسية قلوبهم من ذكر الله ẹni tó fẹ́ gbọ́ tọ́lọ́run igbégégé ọmọ ẹjẹ́ tí wọ́n pẹ́rẹ́ kò fẹ́ kí wọ́n rán létí pa ọlọ́run ọlọ́run gbé wọn sẹ́pẹ̀ fàwáìlù báwo làwọn onímọ̀ àtàtúrù ṣe kí wáìlù mọ́ọ́dì òun fi náà ní àyè kan nù náà ni ta ni ó bọ́ lè kọ́ sí

ọ̀dà pé kò dàbí ẹni wípé àwọn èèyàn gan ní tẹ̀mí lórí ilẹ̀ báyìí nìsí ló domi ló tẹ̀rí ilẹ̀ òun ìfẹ́ gbọ́tọ̀ lọ́rùn rárá kò láìka fún bọ́lá lè mọ̀ bí inú àyà mi fàmà yúrídìlá ò áyìnyá di ẹ̀tọ́nà bá fẹ́ tọ́tọ́nà òyìnrè yẹ̀fẹ̀ràn sọ́dọ̀rán fún ilé Islam ọlọ́run kì mọ́lẹ̀ ìmọ́lẹ̀ Islam yóò kì bọ̀ lọ́kàn wàmà yúrídìlá ẹ̀tọ́nà bá fẹ́ sọnù ìsọnù yẹn ìsọnù sínú ìgbẹ́ àti gbó orí burúkú ni wọ̀nyẹn dòbí là yẹ̀jì alùsọ́dún ọ̀rùn yìí kọ igbá àyà rẹ̀ ó fún un kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ lọ́n lọ wọ̀ rẹ̀. bá bá ní irú ẹ̀ irú ẹ̀ lọ́nà bá wa sọ̀rọ̀ lọ. bá bá sọ bọ́ọ̀lù. mọ́lọ̀ ń sọ màláìkà kalẹ̀ kò ní wọ́pẹ́ yẹ́jì alùsọ́dọ̀ ọ̀hún lọ́yìn kan haraja ka annama ya sọ àrùfi sàmà kadhalika yẹ́jì alùlọ́hùn rúbìtà alàlẹ́dínà láyò mìíràn kí ló fà ríjísù ń bẹ́nu ọkàn wọn torí pé kò sí imáni ọlọ́run ti ná fún imáni pé ní tó fà nìyẹn kí wọ́n fi kórìíra ọlọ́run àtọ̀rọ̀ ẹ̀ tí ẹ bá ti kórìíra ọ̀rọ̀ ọlọ́run ó kórìíra ọlọ́run ẹ mọ́ sí èméjì lórí pé bí a bá kórìíra èèyàn ẹ kórìíra ọ̀rọ̀ ẹ̀ ọ̀pọ̀ ẹtí ń sẹ̀mí lórí ilẹ̀ nìyẹn láyé báyìí lásìkò yìí àwùjọ tó kù kò gan torí pé kò sí ìmọ̀ nìkan náà ń bẹ̀ ẹ̀rù gbogbo ayé tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. èèyàn péréte ló fún sìkò tá a wà yín mọ́ lọ́n eléyìí sọ̀rọ̀ ọ̀nà kíra àjọmọ́ ni èèyàn péréte ló fún sìkò tá a wà yín mọ́ lọ́n èèyàn tó pọ̀ jù nínú àwọn tá a jọ ń tẹ̀lé láwùjọ ní sọ pé kí làásìgbè yóò mọ̀ tán lẹ̀. tá a fi fi etí gbọ́ táǹkò jórí táǹkò etí gbọ́ táǹkò jórí sẹ́mọ̀ pé wọ́n ti ta kìíní ìlẹ́gbẹ̀rún méjì kìíní ìbomú tí mo mú lọ́wọ́ torí pé ọ̀nà jẹ́ sínú ẹgbẹ̀rún méjì náírà sẹ́mọ̀ ìbáwọn tí wọ́n kọ̀ káàkiri ojú títì sàn lójú pópó kọ́kọ̀ tó lè kọjá ṣé ẹ mẹyìn tí òun mọbi tó ralẹ̀ létí mọ́ tó sì ti parí lásìkò tí ó sì mọbi tó ralẹ̀ sí mọ́ tẹ́lẹ̀. torí ìdààmú tí wọ́n dé fáwọn èèyàn tí wọ́n máa dá máa dé síra wọn gbogbo ìgbà tí mò ń sí ibà àbí làásìgbò bá ti ṣẹlẹ̀ láwùjọ àwọn kan ò rí gẹ́gẹ́ bíi pé àǹfààní lélẹ́yìí táwọn eléyìí ó bẹ̀ náà kọ́lọ̀ kádà òkun lẹ̀ abala kan tó nìyẹn o abala kan ní sẹni tí ò lọ́lọ́run sí tẹ́lẹ̀ tó ní àwọn ti ti mọ́sálásí ni ìgbà tí wọ́n ti padà pé ẹ máa ti sọ̀lá ẹlòmíì ń bẹ ti ń bẹ láyé kò ní padà síbẹ̀ o ọ̀kan tó tún mí ilẹ̀ tún gbọ̀n ilá yẹn ṣe àgbà kò ní padà síbẹ̀ ó ń bẹnu wọn tẹ́ẹ̀sẹ̀ tù tẹ́ẹ̀sẹ̀ rọ̀ ṣe ṣe bí ìjì bẹ́ ìjì bẹ́ ló fi ẹlòmí ò ní padà torí kíni aláma yẹ́bi kọlu ìmọ̀ràn sí kò lórí ma pé máa ń wọ ọkàn yẹn tẹ́lẹ̀ ọkọ̀ àti máa dógùn wọ́n bí ànẹ́mi léèrè sallallahu wọ́n ní kí lánàá bí fáìlì ẹ̀ wọ́n ìrántí ọlọ́run wọ̀lìmọ́nù mínà tún mínà lọ tí ẹ̀bá ní mọ́ni orin ní special látọ̀dọ̀ Ọlọ́run sùhánà wọ̀tàhálà pẹ̀lú ẹ̀rí bẹ́lì láwù yàmúnù àlékún màní àdákùn lè ìmọ̀ni Ọlọ́run ló kẹyìn ló sì ní múmìnì ìkẹ́ Ọlọ́run ni òun náà lọ̀rọ̀ tó sì àwọn èèyàn kan bẹ tí wọ́n lọ ayé wọ́n ń bẹ láyé apá kan wọ́n ti lọ tí wọ́n bá sí ẹgbọ́nú ìwé ròyìn bẹ́ẹ̀ náà ìwé ẹ̀kọ́ wọ́n ní wọ́n sí àmọ́ bóyá wọ́n fẹ́ sọ̀rọ̀ ni kì sọ̀rọ̀ ó gbé sí wọ́n sì ń bẹ láyé lónìí ó sì lè rojú ọkẹ́ bí àwọn àtẹ́nìkẹ́kan mọ̀ ibi títí ń sọ̀rọ̀ mọ́ tó tán àdéhùn kò tí kú tó bá dá sọ́rọ̀ wọn ní ẹgbẹ́ nìkan ìgbà tẹ́ wàá mẹ́lẹ̀ lè máa sọ yẹn ẹ̀ sí bẹ́ẹ̀ máa ń sè ẹlòmíì sì tó làlùkì àmọ̀ nù ṣùgbọ́n ní mọ́ni ó mọ̀ ga lọ láéláé ni nínú àǹfààní táwọn rí mẹ́ kẹ̀yọ̀rọ̀ tí ń tẹ̀sí rọ̀ ọlọ́run bá aláfàá rẹ̀ ìmọ̀ ni kẹ̀yọ̀rọ̀ tí ń tẹ̀sí rọ̀ ájílá wa ájílá oore tó pọ̀ lọ́lọ́run bá ní ó rọ́pọ̀ mọ́ iman ìlórọ̀pọ̀ mọ́ iman tó jẹ́ tayé àti kàlùkìyàrá nínú ẹ̀dẹ̀ tàwákùrù amni wàlìhìdáyà ti fi dúníà wàlàáfíà ìfọ̀kànbalẹ̀ ọ̀pọ̀ láwùjọ ìfọ̀kànbalẹ̀ ọ̀pọ̀ kò lè mọ́ sí àtìgbò kò lè mọ́ sájàlú ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ kó èèyàn púpọ̀ ìmọ̀ kóníyàn lọ́lọ́dà kọ̀ọ̀kan àti ní jàmáà yóò mọ̀ tẹ̀lé látara pé ìmọ̀ ní ìbẹnu gáyà ẹlẹ́ẹ̀kejì rọ́tàbọ̀ lọ́rọ̀ alẹ́ òṣòlà àyà ti tọ́ yìí bá ìsẹ̀mí ayé rọrùn rárábìrá alẹ́rẹ̀ nísìn ìsẹ̀mí tó jẹ́ pé nígbà tí òsìtọ́ lọ́wọ́ wọ́n mọ sọ pé ìlú le ìlú ìgbà àti nǹkan tó ti dẹ̀. inú ti mọ ẹjọ́ dẹ̀ ọ̀la ìmọ̀ ni wà bẹ̀ ẹ̀nà ṣe èméjì torí kọ́ náà bá sọ pé mọ̀ ní àmì làkọ́ ilẹ̀ hamin dẹ́kẹ̀rin àwọn òǹkà wàhùwà mọ́mí ọlọ́ọ̀tì mọ́ ní mẹ́yẹn fàlànà ìyànnàwó hayatan tayyiba irú èèyàn bẹ́ẹ̀ tọ́lọ̀ kí mọ́ ní orílẹ̀ nígbà ayà rẹ̀ a kù ní sẹ̀mí ìrọ̀rùn lo wà lànà jíjá nà hún àjọrọ̀ hún bí a sáni má kánú yà mẹ́rún ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé àkíyèsí ọlọ́run fúnra rẹ̀ ládàáyàn rí a máa bẹ fún oní ìmánì inna allaha yudafi'u 'anil ladina amanu ọlọ́mọ dáàbòbò mùmìnì ìdáàbòbò yìí sì kọjá àtọ́mọ èèyàn nínú tó fàtọ́ fi rí bẹ́ẹ̀ ni pé anallah subhanahu wa ta'ala la yatruku ibadahu biduni iktibarin yumayyizu sadiqa fi imanihi min al-khadibi al-munafiq ọlọ́run ò fi wá àdáwọn ọmọ ṣẹlẹ̀ àpapọ̀ rẹ̀ ọmọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ọmọ bá bọ́lá ti ń dánwà áwọ̀ lẹ́ni kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni dánwà áwọ̀ lápapọ̀ kò sí nǹkan tó àfi kágbọ́n kan wa tipa ibẹ̀ tẹ́nìkan bá ti lágbára ní ti ń lò lórí ẹnìkejì ó túnmọ̀ sí gbogbo wa iná là ń ṣe bí ààrẹ ẹni tí pàwọ́ bá kálà mú bẹ́ẹ̀ lólùfẹ́ rí kí ló fà ádámù nìmọ̀ kí tèmi ó sàn ti da tẹnìkan bá bàjẹ́ ìgbẹ́ta ìtọ́ ádámù lónìí ibi tí máa ń bá ti gbilẹ̀ láwùjọ wọn ilé òbí sáyé bẹ́ẹ̀ ọlọ́run ni àhásìbà náà sọ ayé tọrọ kú àyàkú lọ àmànà tí wá rọrùn tẹ́ ẹ̀rọ pé bẹ́ẹ̀ láti ṣe fún yín ni kí ẹ máa sọ pé àmànà mùmínì ni wá olùsìnlọ́n ni wá olùgbọ́lọ́wọ́ niwa ni wá ọlọ́run fi já mọ̀ ń pé dájúdájú fìtínà ọmọ bá wa tí láàmà fi yẹjú ẹ̀ ìlànà ọlọ́run láàmà fi yẹjú ẹ̀ àsọ́bùrù máa lọ tó bá dé bẹ́ẹ̀ nìkan a fi máa nìyẹjú ẹ̀ tó bá dé bá jẹ̀má a fi máa nìyẹjú ẹ̀ tó bá dé bá wa lápapọ̀ a fi máa nìyẹjú ẹ̀ kọlọkọlọ sanna lẹbi na mi kọbiliki ṣe báwọn tó ṣáájú yìí ṣe bá fìtínà wọn wọn sì ní mọ́ni jù wá lọ fìtínà wọn sì gàdì jù wá lọ. síbẹ̀síbẹ̀ fìtínà wọn ò sẹ́rí wọn kó lórí kò bá mọ́ni wọn jẹ́ kò sì sẹ́rí wọn kó lójú ọ̀nà náà. fàlàyé alámẹ́lọ́lọ́hù lẹ́bí ìmánì ìrọ̀lì ìyá máa túnra mú ìyá ti fi ibi tá a lẹ sí gangan tó ti fi hàn wá lápapọ̀ àbílẹ́ni kọ̀ọ̀kan ìyá máa túnra mú. àwọn èèyàn kan bẹ tí wọ́n bá nà nílò ọlọ́run ní wàyà kò agbọ́ ọlọ́run gbọ́ amanna billahi wa bir rasul agbọ́lọ́n gbọ́ àgbà nábì gbọ́ sallallahu ta'ala sallam wa ata'na ẹ láti ká máa tẹ̀lé yín. thumma minhum min ba'di dhalik tága sallallahu ta'ala alaihi ó tẹ̀ tó wa ká mọ̀ mọ̀ wípé àwọn kan ti ń bẹ nínú ilẹ̀ tí wọ́n ti lọ ti lọ ti lọ ti lọ ti lọ níbi tẹ́ ńlá nìlá pàdé nígbà tí wọ́n wà lórí ẹ̀pẹ̀ tọ́lọ́n bá tì wọ́n síta padà àwọn tí ń bẹ nípò lónìí wọ́n kò rí wọlé ni torí wọ́n dùn wọn lọ́pọ̀ wàlá tamshi fawqa al-ardi illa tawadu'an mọ́ rìnrìn mọ́ wù lórí ilẹ̀ mọ́ jáde dáńtẹ́ tá ń kù mọ́jà yìí ta ló tó bẹ́ẹ̀ ọ̀kan dáhàtà àkọ́mú àwọn kan bẹ lábẹ́ ìpè yẹn húmù mí ń ka àrùfáwọn tọ́lọ́mbà sì wọ́n ta ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ tọ́lọ́mbà dáhùn padà táyé ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ àbíkọ́yà sálọ ìyẹn ni pé wọ́n ju ọ̀lọ̀ nítorí máwọn yẹn bẹ lábẹ́ ìpè tí wọ́n lé wá mọ́ ọlọ́ba wọn láìpẹ́ gbogbo ìta ti lò àti ìta ti lò sí tó pọ̀ ọ̀lá ìkọ̀pọ̀ kò pọ̀ nínú ìsẹ̀mí tara lárò nílẹ̀ kẹ́nìkan ké sí ó dìde ìlú tí bàbá báwọn ti wà lábẹ́ pẹ̀ kẹ́nìkan sí òye ọdún yẹn bàbá bàbá sí ẹ̀ gangan kìí sí tẹ́lómí ẹ̀rọ ọlọ́run rọ̀ abẹ́ẹ̀pẹ̀ ló wà lọ́wọ́ ọlọ́run lọ́wọ́ ọ̀kẹ́ ọlọ́run àbíyà kódà ọjọ́ tí bàbá ẹlòmíín gangan tó bíyàn dàrẹ́kì ti ń bẹ lábẹ́ ìpẹ́ ó jọjọ́ orí tẹ́lómi ti lò láyé lọ tàbí ẹni tí wọ́n bí tàbí káwọn ṣe déédéé ara wọn rọ̀ pé ara àbá náà ló ti jáde ẹni tí wọ́n bí tí ò máa bá rẹ̀ ń kọ́ tẹ́pẹ́ lóyún bàbá ti lọ sẹ́nà pé ọjọ́ orí ti bàbá ní lábẹ́ ìpẹ́ nígbà yẹn ó ju títa ni lọ ó ju tẹ́ni gan lọ kámọ̀ ọ̀sọ̀ bàbá bàbá orí wọn láti lọ láti ń bọ̀ yìí kò sígbà tí ń kọjá ìta náírà lórí tó súnmọ́ títì lálọ́ àtàbọ̀ yìí àdúrà tá à máa ṣe lórí tẹ́ mo sì lè ní ọkọ̀ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ wà kàn kọjá ní ẹ̀mí tó àlọ́ àlọ́ òkú èyí tó wà ń tòsí ibi táàtì máa sọ fáwọn òkú pé wà ìnà ìṣẹ́ aláọ̀dìkún làákùn àwa náà dé tán sẹ́ńtẹ́ ní ó sàdúrà wọn tí ò sí náà láti pé yóò lọ bẹ̀rù tẹ́wò láti lọ sọ bẹ́ẹ̀ láàrin àwọn òkú kóò náà dé tán tí ò ní mọ́ ẹnìkan bẹ tí ò ní mọ́ tí ò lọ sẹ́rú àdúrà yẹn tó sì mọ̀ túmọ̀ tó ń wí onímọ̀ nì lè sàdúrà yẹn àdúgbò kan tó sì ẹ̀ká jìnà sí ni torí ká lè mọ̀ ránṣẹ́ ẹjọ́ àlèkíyà mi àdúgbò kan tó ẹ̀ká jìnà sí ni mọ́kábárà lórí tẹ́jẹ́ tó ká máa wá àwọn ìlànà oríṣiríṣi àwọn sábàbí tí mọ́nà ó fi máa lékún tí mọ́nà ó fi máa lékún táàmà rí pé àwa gangan nígbà tí àbá ń yọ àdúgbà tá à ń banú jẹ́ táwa gan mọ̀ fíìlì pé mọ́nì ń bẹ lára wa ó rọrùn láti mọ̀ bóun lépa bóun dínkù nítí ó mọ̀ jẹ́ àbára iṣẹ́ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan nìyẹn ọlọ́kọ̀ mọ́fà tẹ́lẹ̀ lọ́rùn fún wa níta àwọn afẹ́kánì kọ̀ọ̀kan wọ́n máa ń pè sí etí gbogbo ọmọ aráyé lélẹ̀ látara bá a ti ṣe hùwà bá a ti ṣe lògbésí ayé ẹ má gbàgbé pé gbogbo tí ẹkọ́ náà ń ṣe lọ́lọ́run ti ṣe fún wa o ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé wà àtàkùn mi kúlì mọ́ sọ àtùmù ọlọ́run ti parí ètò gbogbo bá yóò ṣe rọrùn fún wa ìyẹn wá sí táwọn nǹkan àwọn kankan kẹwọ́ kó òun ò jẹ́ ká sin lọ́run à ń fi àdìkú jù sọ́dọ̀ ọlọ́run rẹ̀ léda wa pé tó bá jẹ́ kó ṣe báyìí ni àbá sí kí ni nǹkan nígbà tó ọlọ́run sọ pé mo ti ṣe gbogbo tí ẹ fẹ́ ti ṣe fún yín gbogbo tó ọmọ ìyẹn lè mọ bùkátà mo ti ṣe ọba ní wò lówó owó lẹ́lòmíì ní ní òfin lálókè àmọ̀ mọ́ nípa ẹ̀ tí wọ́n wá dúpẹ́ tọ́lọ́run látara bẹ́ẹ̀ owó ló ní ló pọ̀ ní òfin lójú tọ́lọ́run mọ́ a sì rí wọn láákà ìlẹ́lòmíì ní ó sì mọ bí ó sì lò láákà ẹ̀yẹn pé ọpọlọ ló ní ó sì mọ bí ó sì fi dẹ̀tùnú àtayé wọ́n ní ẹlọ́ba kó fún yín ní kílíù tẹ́ máa lò ẹ̀rì kó máa dàrú yóò sì dàrú lóòótọ́ ó kọ́kọ́ lọ́yẹ̀ sí náà alẹ́ á sí àlọ́ náà fẹ́ lómi tó fi balùkẹ́ àmọ̀ ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ ní kò ní rìn kò ní bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀lọ́bì kan àbí tábìkẹ́ àmọ̀ òdì bàjẹ́ kò ní di sí náà sókè àbáwọn òpé tẹnìkan tọ́lọ́run sí fún tí ò sí fún òun ò jẹ́ kó òun sí náà òun tàn wọ̀ mọ́ náà èyí tó ṣe fún wa abẹ́nìkan bẹ àwọn èèyàn máa ń sọ òótọ́ ọ̀rọ̀ sí ni wọ́n ní kò sẹ́ńtọ́ lọ́hùn ò fún èyí tó ṣe fún wa ẹja gbàbẹ̀ wà lùjẹ́ náà àdé ọba ń sọ pé àtọba lówó ni nígbà tó ń kéde pé àmọ̀ níbi owó ah tó bá lówó ni ìgbà gbé five million kalẹ̀ tí ọ̀hà ní ìkànnì lẹ́yìn owó náà yẹn ná torí bó o ní bó bá ń rí ten million lójúmọ́ bó bá ní mọ́ni ò ní fowó sí lọ́hùn wàlá ń kọ́ olùfowó sí lọ nítorí pé tó ní gan tí ò ná ń kọ́bọ̀ kò ná láti fi sí lọ tí wọ́n sọ pé tó àbá tó bá ń bẹ bá sì mọ́ kíìsì nìyẹn o ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم انزل الإسلام والمسلمين اللهم انزل الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقنا لمرضاتك وارزقنا سعادة الدارين واكفنا همهما يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون كما صلاتكم ذكر الله تعالى لي ولكم